ọlọ́run ló ní kí ìgbà yìí ṣojú yín. ó tún délẹ̀ nísìnyí o. àṣẹ o láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ lórí AD AC acn agbedori apc oògùn ẹ̀fọ́rí. àbí bẹ́ẹ̀ kọ́. a ṣe é gbà yẹn. This is me telling you between my life and God Almighty. Buhari ní kí n wá ṣe gbákejì o. Ó nítorí àkọ́kọ́ tó ń jáde, ó ń gbé fún ọ̀kadìgbò, flamboyant, fàájì lọ́fín, catholic, pé wọn ò dìbò fóun. Ẹ̀ǹkejì ọ̀ǹgbẹ fún another Igbo Umesi Oke ló jẹ́ spíkà wọ́n gbà lọ́wọ́ òun wọ́n dìbò fóun ó ní òun rí i pé tóun bá lọ mú pope wá láti Rome wọn ò ní dìbò fóun bọ́tí ìwọ Bọ́lá Tinubu ó ní gómìnà mẹ́fà ó tí ì lose election rí. gbogbo nǹkan tàdé ń wò ní statistics ńgbà yẹn ó fífọ wa oníkàkú dìjọ rọrùn. ẹni àti ìdí ibẹ̀ yẹn kó tiẹ̀ jẹ́ ká to ẹgbẹ́ yìí tán. ìgbà tá a tó tán tá a mú àwọn PDP wọlé. Sàràkí rí i pé àwọn PDP ò ní rí nǹkan kan tèmi bá tí Buhari bá jẹ́ gov uh, president èmi náà Muslim tí bá jẹ́ vice president òun ò lè rí senate president senate president ò tún lè jẹ́ Muslim. mo ṣe bẹ̀rẹ̀ sí campaign màdàrú ni ẹ̀ wá mo léèyàn tó jẹ́ christian màá mú un lẹ̀ ẹgbẹ́ yóò gbọ́dọ̀ fọ́ àdè gbọ́dọ̀ fẹ́ bí n ṣe mú ẹni tó jọmọ yín sílẹ̀ nìyẹn. orúkọ mẹ́ta náà ní kí n mú wá orúkọ Yẹmí Kàdóso wà nọ́mbà wán orúkọ Wálé Ẹdùn wà nọ́mbà tù Yẹmí Ọ̀ṣínbàjò ó wà nọ́mbà tírì mo wá ní ẹni kí n mú orúkọ mẹ́ta wá tí n bá mú mẹ́ta wá mo ṣílẹ̀kùn fólè nìyẹn ẹ lè fi kẹrin kún kẹwàá mọ́kànrin yẹn ẹyọ kan ni máa fún yín ẹyọ kan torí èmi ni fẹ́ sọ̀rẹ́ńdà ráìtì mi fún yín. àwọn ulamas tó ń jẹ́ ògbóǹtagì àáfàá mùsùlùmí wọ́n wá bá mi aago méjì àbọ̀ sí mẹ́ta a ti parí ọ̀rọ̀ láti dá wọn lóhùn pé ok àní ẹyọ kan sẹ́ Buhari fúnra rẹ̀ dẹ̀ fẹsẹ̀ rìn wá olódà òun gbà kí n fẹyọ kan lẹ̀ bí n ṣe forúkọ Yẹmí Ọ̀ṣínbàjò sílẹ̀ nìyẹn. ó tọrọ ọbẹ nìyẹn ẹ tí gbọ́ lẹnu mi rí láti ibì kankan ibi ni ti kọ́ máa sọ yẹn ìpè kó má dàrú kó má bàjẹ́ orílẹ̀-èdè Yorùbá káà tiẹ̀ lè débẹ̀ ká gòkè díẹ̀ ìjọ ta ti ń bàbọ̀. torí bẹ́ẹ̀ ń ṣe ṣe lè sí aṣọ tára wà ó kàn ní ó tásìkò ọ̀rọ̀ ojú ọrí kọ́ tó bá jẹ́ tìwé ni mo kàwé o. tó bá dẹ̀ jọ̀rọ̀ àgbà ni èmi lẹ gbọ̀n wọn dẹ̀ bí mẹ́ńbèjì tí wọ́n máa ní ìkan ṣáájú gbẹ̀gbọ́n. àpèmọ́ra ẹni dẹ̀ ní lágbètèmídìrí mo ti ń sìn yín bọ̀ ọjọ́ ti pẹ́ ẹgbẹ́ kìíní wá èmi ló kàn. èmi ló kàn èmi èmi ló kàn ìgbà tó yọ ẹgbà ti Àtíkù nú ẹgbẹ́ ẹ̀ tó bá sanjọ́ fẹ́ nà pa ọ̀dọ̀ mi ló sá wá èmi ló kàn mo filẹ̀ fún un ó yọ akéèti inú rìbádù ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọgbọ́n orí ni kínní nóòrù nìṣó mo gbé nóòrù rìbádù síta. ọdún ó ti lé lọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sìn tí mo ti ń sìn wọ́n bọ̀ eléyìí tó jókòó lẹ́yìn mi dàpọ̀ ṣó wàá lè sọ pé òun lè di ìdádì gọ́fúnà tí ó bá ṣèmi. àbádìjọ wà ń stadium gan ni gbogbo pósẹ̀ wọn yàtọ̀ ó ní àṣẹ ẹgbẹ́ gan wọn ò fẹ́ gbé fún ẹ lọ wo fídíò ẹ̀ mi tí mo gbé lẹ́yìn rẹ̀. mọ̀ pé òun ò lè di gọ́vnà láì ṣe iṣẹ́ ọlọ́run àtẹ̀mí. ọgáre ó ṣe ó ti dójú ẹsẹ̀. ṣùgbọ́n olùfàyàráyé gbá ó gbá wọn sísàlẹ̀ ó gbá wọn sódò ọ̀rọ̀ orin kọ́ ọ̀rọ̀ ẹ̀tọ́ ni ó tọ́ ó tásìkò náà tá a máa gbà á ọmọ tó mówó wálé ni bàbá àti ẹ̀ máa yan rìn agbára yìí kò ń ṣe fún òkè ọya nìkan tí ò bá sí àwa èmi tí ń dúró wájú yìí tí ń lérí ogun tí ní òkè Buhari nìṣó ká máa bá lọ. kò lè di president ó ṣe kìíní olùlẹ̀ ó ṣe kejì olùlẹ̀ ó kẹta olùlẹ̀ ó tiẹ̀ sunkún lórí tẹlifíṣàn pé láyé òun ò tún rọrùn mọ́ mo dẹ̀ lọ bá ń Kaduna wà rọ ọ̀rọ̀ ẹkún kọ́ lélẹ̀ àdúró tiẹ̀ wà á dẹ̀ wọlé nǹkan kan ní pé o ò ní fọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá ṣeré ó dẹ̀ gbà àtijọ́ tó rẹ̀ ti débẹ̀ mi ò gba mínísítà mi ò gba contract mi tọrọ ọbẹ̀ mi tọrọ gàrí mi tọrọ fúra lọ́wọ́ ẹ̀ mi rẹ̀ ìyàwó ń bẹ̀ ó wá ní lọ́tẹ̀ yìí o Yorùbá ló kàn. tá a bá dẹ̀ sa Yorùbá náà èmi ló kàn. ọmọ tèmídìre àpèmọ́ra ẹni dẹ̀yí ẹ̀yin tẹ́ dẹ̀ ń wọ plane tẹ́ bá wà nù aeroplane wọ́n ní tí oxygen bá fail tí face mask bá bá yọ bó o tiẹ̀ gbọ́ mẹ́ ẹ dání sí ẹsẹ̀ má má fi kíní ẹsẹ̀ nù ẹ̀ náà wàá kọ́ fi sojú ara ẹ̀ tó bá kọ́ fi sí ẹnu ẹ tó bá change tó bá protect rẹ ní kó tó protect ọmọ tó gbé dání àbí bẹ́ẹ̀ kọ́ <coughs> eléyìí tí mo protect àwọn ọmọ tí mo gbé dání tó èmi náà fẹ́ ṣe present. mi ò fẹ́ kán pa mí mọ́tàn mo ti adopt gbogbo nǹkan tí everything said by Kazim Shettima it is very true and the helicopter òun rìn after six. Uh, six thirty wọ́n á rọ agbẹ́wàdé Ìkẹjà. E, e a máa tún gba padà lọ láti Ìkẹjà lọ sàbújá n tí wọ́n á bẹ̀yìn fún kò ju pé etí yín ò ní gbọ́yìn kùn inú yín ò ní bàjẹ́ ẹ̀mí ni ká ẹ dúró tì ẹ̀yin délígéètì tó wà ń bí ọlọ́run ò ní sọ̀rọ̀ yín délígéètì o. ọlọ́run á gbọ́ ti yín o á gbọ́dọ̀ àwọn ọmọ yín o àwọn ọmọ yín náà wá jù wá lọ ẹ ẹ má fẹ́ gbò ìṣègbò lé o. gbogbo wa lọmọ lé ẹ ṣé mo dúpẹ́ o ìdọ̀bálẹ̀ nìyí o mo fún yín o ẹ ṣé